أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله وآله وصحبه أجمعين أما بعد أدبرنا الله تبارك وتعالى بدعاء ربي من إليه kàlálẹ́jì ẹ̀kẹ́kọ́ ẹjọ́ ọdọ́ọdọ́ 1443 ìjìdíyà ó ṣẹ̀kẹ́ ẹ̀lẹ̀ ohun april ìyà lóru mẹ́gbẹ́lá ọdọ́ 2022 kàràtúwà ìní ni Insha Allah ayé tí ẹ̀rọ púpọ̀ pàdé ọ̀lọ́lẹ́ ayá 48 ebi sórọ́tù ìtọ́ ọmọ pàdé pàdé ní ilé akwá lọ jí ayá 49 ebi sórọ́ alẹ́sì tí kọkànláwọ̀ tààrà kàkínú وقالوا ورفاتا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقالوا أئذا كنا عظاما ورفاتا إنا لمبعوثون خلقا قل قل أو حديدا أو خلقا أو خلقا مما يكبر في صدوركم نعم يقولون أتي يعيدنا قل الذي تراه أول مرة إليك ويقولون نعم قل عسى أن وقالوا أما كافر مكة الله تبارك وتعالى يأجل ما أما كافر أما كافر يبدأ المستبعدين وقوع الدعاء بكم أبوها بني ọ̀rọ̀ ọjọ́ òpó àmì kí dábò ẹni ìlú sí in Allah tabaraka wa ta'ala ohun ya akpọla maka amma ẹni àìdá tún dá ìgbọ́mọ̀ àìdá ìhà òdìkàlẹ̀ dámú gbogbo àìdá òdìkàlẹ̀ dámú gbogbo wọ̀rùfáàtàn kàmúgẹ̀kẹ̀kẹ̀ rufatan ay turaban adájọ́ ní gubara turaban aw gubara ibi kalaga mu kẹkẹtẹ adájọ́ ní àmúbi ìrújú táwọn máa dúnú máa wọ́n dàbí kó adájọ́ wà ní àìdákùnlá ìrọ́mọ̀lì ibi kalaga mu gbogbo wọ̀rùfátàn tàbí kẹkẹtẹ inna la mabudu yau ma won ya kawa ida gida khalqan jadidan kamu du so na yi fito igide si ini ti ma te istifham inkar minhum lidhalik ma te ni gide wujub ma ma je ka gide ono lo pa ni o ma ta mi ni Allah ta'ala ni kúrò wà níbi ẹ̀kà ọmọ àdúgbò kúrò ìjà rọ́tán àwọn àdídà mẹ́mú di hijara òkúta mẹ́mú di òkúta àwọn àdídà àbàgàgbé ní mẹ́mú di ebíjì mẹ́mú di òkúta àbàgàgbé mẹ́mú di ebíjì èébú kìrò ní ìgbẹ̀dà mẹ́dà ọ̀rọ̀ àwọn kọ́lùkọ́n yìí máa yẹ́gbòrò ìpèlú ìlú abẹ́gàbí ní ìṣọ́nà òmúnẹ̀ kàmà agogàbí ní ìtẹ̀wóòjì ìfẹ̀dọ̀mẹ́ tolú jẹmọ̀ akọ̀lá ogugu òkútaba òun olùkọ́ ìgbògbò apg òun àlùkọ́

أو خلقا مما يكبر في السجود هو الله تبارك وتعالى أو تعدل بك ودبن في الضحاك في الإدواء ينهي أنكم لو فرضتم أنكم لو كنتم موتا الذي هو ضد الحياة شوكي شوكي يشكي وما فيه نعم ما هو مجموع منك السبيل لي أبقى مليل كو ما تريد ولا owódú mẹ́màáyì lẹ́ àyá kúmọ̀gbọ́ ohun ìdá àṣà ẹgbàdú ìrọ̀lọ́gbà àwọn olùgbà sí ìdí mẹ́kúnlẹ̀ nípa na yẹmtẹ̀lú àlẹ́ ṣírún ìdá àrádẹ̀rù ẹwùdú lè fi hánà ọjọ́ ló ẹgbàdú kọ̀gbà sí ìjẹ̀rẹ̀ ìjẹ̀rẹ̀ Tọ́lọ́gbẹ́lẹ̀ mọ́rin ní ìṣẹ́bàjú olùgbò kúbà, kọ̀dúrò lè wọ́n sọ ọgbẹ́ ìrọ̀lẹ́dà. Àlébìsọ́lọ́ àlẹ́sẹ́lẹ̀ mọ́rin ní ìṣẹ́ òun ìlú mọ́rún yóò bá ti yára معمول بالهبوب وضوء الأماء كأنه جبش أم لحم أبي هذا من قدمه وقولوا له وقولوا له بالدنيا وهم يأتي له ويوفق بين الجنة والنار تكما مفوض ومن أداد أفادي الجنة فيونا ثم يقول كما يرمي يا أهل الجنة أمي أمام الجنة أتعرفون هذا ẹwọ kàdé adágbèrè mẹ̀mọ́ fọ́yẹ̀ kó olóòmẹ̀nà ám máìlì iye ọjọ́ àtẹ̀mẹ́sí ثم يقول ثم وقع بيني يا أهل النار أما ممونا أتعرفون هذا أو كذلك بذلك سيمو ويقولون نعم نعم إلي أعمال سيمو ويذبحوا بين الجنة والنار ما مقولة لابو كل الموضوع àpàdé àjẹ́lẹ̀ pàlúlá túnmà yíkọ́ olùgbàmà ọ́dà tí wọ́n dúdọ ya alẹ́jẹ́lẹ̀ àwọn ọmọ àjẹ́lẹ̀ olóòdẹ̀ ọgbẹ́gbẹ̀lẹ̀ ohun ẹ̀sẹ̀ àjẹ́lẹ̀ ìlàmọ́ ويقول لأهل النار ما يرمى ممنا يا أهل النار أنا ممنا خلود ما يتوفي بلا موت وكل ìlọ́gbẹ̀lẹ̀ lẹ́rọ̀lẹ́ àtẹ̀lẹ̀ sí ilé iṣẹ́ ojúkùnrin mẹ́ta ẹ ojúkùnrin mẹ́ta tí é dájúkọ́ rẹ̀ nígbà mọ̀ríyà tó mẹ́ta jíkọ́ aláwọ̀ta rẹ̀ ní jẹ́ oúnjẹ fún àtàkà ọ̀rọ̀ àtẹ̀lẹ̀ ìkàwọn bábá pẹ̀sẹ̀ ẹ̀kún olú làbá káàkiri àwọn yàdà ni wọ́n gbìyẹ gbọ́dáwò ẹni yìí lẹ́yìn ìlú na ẹnẹ̀tẹ̀ ní ilẹ̀ tìrùpá ìjà àdàbí wọ́n dù àdàbí àdẹ̀ ìlú àdàbí dájú kwánù kila tukiona hao na hizo umuni msidi na ene chelele kiada tukiona hayo Allah Ta'ala ni kun kama akini alladhi fatarakum awwala ba ene tukiona me ba hiyo rudu ebe ka be ba ti tele do moni taku me do mo abajo yi alladhi khalaqakum wa lam takunu shay'an madhkura He who created you from nothing. And if you show na me, make the hell do it, but make the hell do, that is all America. ne صرتم بشرا تنتشلون تكما بقول لك أروك الجانب ẹni ẹlẹ́tì tí ó nàbẹ́ ìbálẹ̀ tó ẹni ẹlẹ́tì tí òwò aládàbì tí ó nàbẹ́ aládàbì شيء يكون يعني بالمدى ذلك الفرق ọjọ́ aláwọ̀ tààrẹ ni òótọ́ na ó lè àpapọ̀ àtẹ̀gbàkó lè má tẹ̀tẹ̀ lọ́mọ ibi kó lè wọ́n tẹ̀ yálẹ̀ òun àdàtì lè dájú pàdé ẹni níbi lè dájú lẹ́ yìí òun àwọn ọ̀rọ̀ àti yìí lẹ̀ nínú àwọ́dọ́ tó yìí kàfẹ́ àgbọ̀nà tó ní ìlú ìdìbò lè wà tó ní lọ àwọ́dọ́ وسيلقدون إليك وسيلقدون إليك يعني يحركون إليك رؤوسهم ما يعني يمين ما يعني يمين ما يعني يجمعين وجن الجبهة استهزاء الأرض إشياء ما يعني يجين Máa bọ́ àdájú ká lórí ìyá àtẹ̀yẹ́rẹ̀, máa bọ́ àpá lórí sí ينقذون يحركون ما يلوذي ما يجمعه مرات الإلغام إشارة الإلغام وما ينقذون الإلغام مصدر له معناه إن يجيز التحرك من أسفل إلى الأعلى إن يجيز فاتح وغيره التحرك من الأسفل إلى الأعلى إن يجيز فات وغدا أو من أعلى إلى أسفل من أعلى إلى أسفل أما كين يجيز فات وغدا كين فات وغدا تاتم المرات من الإلغام أجل الإيقاع ما يجيز الجيز يوم ويقولون ترمى يكا متى هو ẹ̀bà yá lè tètè iye jẹun máa kó adájúkọ̀ọ́lẹ̀ tọ ẹ̀bà máa kó adájúkọ̀ọ́lẹ̀ ọjọ́ mú mi ọdọ́ mú mi ìtọ̀ yẹ́ta ní ìlú alẹ́ bí rẹ̀ láyé mú mi nàbí ha. yẹ́ta ní ìlú alẹ́ bí rẹ̀ láyé mú mi nàbí ha والذين آمنوا يشركون منها ويعلمون أنها الحق ويقولون متى هذا الوعد أتى أمر الله فلا تستعجل وما أمرنا إلا واحدة كلام المفكر وإنما هي تجربة dọ́gba ohun àmáyà tí ó kàgbọ́ ìrẹ́ ìsàmáyà ọ̀rọ̀ àwọn olójúbìdé ìpínlẹ̀ màádùn náà yóò rọ̀ lọ́pàá ẹgbà ìfọ́kí ẹgbà ìfọ́kí ọlọ́lẹ̀wọ́n ọkụ azábọ̀ ọlọ́jọ́ àbá yàrù lájúrù yìí olóòlà ajẹ́lẹ̀ musamman lè dá àwọn ọmọlára ọ̀lẹ́ àtẹ́lẹ̀ mọ́kànlẹ̀ lóhun lẹ́ ṣòro ìmáàlù fún màlìká ẹ̀fà ó dáadáa kàmù láti lájúrù ọjọ́ máa wà lẹ́wọ̀n lẹ́nkọjọ́ kalẹ̀ ìyẹ́ ni àkókò màmúdà àdùn lájúrù bá àbẹ́kọ̀ má ti ويقول لهم تقول أتى أن يكون قريبا كما أتمني كما أمي متى هو أيضا كما أتى أن يكون قريبا في مكين أتى أمر ظاهر اقتربت الساعة وشق القمر أتى أمر إقبالين قال لي أمر أمريكان ما تقول لك يأتي جميل رحالي تقول الله تعالى نسأل الله إليه يوم يدعوكم فتستجيبون بحمده أيوة. يوم يدعوكم فتستجيبون بحمده وتنظرون إلا إلا قليلا يوم أجل إيه، يوم يدعوكم تقول أيوة. الله رعايا بنوم يوم يدعوكم أجل الله رعايا بنوم فتستجيبون بحمده na ya ju ugo ọjọ́ ka e bidoro ngodo eh na kullukum ijabatan li amrihi wa ba'atan li iradatihi e ju dojo me kwani e ene ti afọ de ejije me ejije pedo dira o me je ta ma na ju ugo ka e bidoro lẹ́yìn ju àbókù máa kàkí lárí àti ìlọ́lọ́ àpá aṣùkàkà ilẹ̀ pàmà mi ìkẹlẹ̀ ilẹ̀ lẹ́ta àlá àárí lárí àti ìlọ́lọ́ àwọn aṣọ́kùnrin kòkòrò lẹ́yìn ni aáyán aṣùkàkà ewúwe ilẹ̀ pàmà ìkẹlẹ̀ ilẹ̀ abọ́lẹ́tì àbókù lárí àti ìlọ́lọ́ àwọn òṣèlú kú ẹ̀ ya kéré jù àwọn ẹni na ìlànà ọ̀tá àgbàgbé yìí gbẹ̀kú bẹ̀rẹ̀ lóòrè torúkù ẹ̀tí lè kàlá lọ yáàbù jíta a ẹ̀tí lè kẹ́ múyọ́ lọ ọwọ́ àti ẹ̀kẹ́kẹ́lẹ̀ múlẹ̀ sí ọgbọ́ gúwà àtàbàkọ̀kọ̀ tó ṣáká للذين آمنوا الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ولا تقرهم على تحزنوا وأعلنوا بالجنة وأعلنوا بالجنة التي كنتم كنتم توعدون ومن اليوم عيدا قال الله فلا خوف إن الذين قالوا ربنا الله ثم اتقوا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة الخالدين فيها جزاء جزاء بما كانوا يعملون الله أكبر أما يكعبون به بغما حكي لا إله إلا الله قالوا ربنا الله أين الله كبارنا ثم استقاموا ما قل أبو الزيو ونكتب لا إله إلا الله يا أبو ó lè dàbí láìlà ìlàlá ọ̀rẹ́ àdá ẹ̀kọ́ tí kéṣe lórí ó lè dàbí láìlà ìlàlá ọ̀rẹ́ àdá ìjà ẹ̀kọ́ lórí àjẹ́lẹ̀ ó lè dàbí láìlà ìlàlá ọ̀rẹ́ iná òbìnrin yìí máa bú ẹgbẹ́lẹ̀ òfánúwé òun àdìgáàdìní ìgbàtí láìlà ìlàlá àtàrí àjẹ́kọ̀ onye mmụọ oriri ya ndị ya ndị ya ọhụrụ ba anyị ìgbàtí láìlà ìlàlá ìlànà ìgbàdùmọ̀ kò lè yàrá dé láìlà bẹ́ẹ̀ kí ni ó kàkí láìlà ìlàlá kí kí túnmọ̀ sàkámù bí kò dágbà mọ́ná ẹ́ túnmọ̀ sàkámù yà ní túnmọ̀ àmìlú bí òkùtàwìyà sí àdìyẹ̀ mawukɔlɔtseƒe amewo dzi ɖe amewo dze ŋu yi nubi mawukɔlɔtseƒe wo dzi ɖe funu ewo dzi ɖe bi la yi ati ma ma mi ìnáwó láti láti la wò lẹ́wà ìnáwó ti ní ìnáwó ti láńtọ̀ ẹni òwe àtẹ̀lẹ́tẹ̀kú lóyà àhọ́nẹ̀ ẹ̀ ọjọ́ lẹ́ka ilẹ̀ ìlẹ́yà ẹ̀ àjẹ́ òkú òkú òkú ọ̀làkàkà ti fọ́lọ́nù ìrọ̀fẹ́lẹ́lẹ́ fọ̀tẹ́tẹ̀ bí mú rẹ̀ bí hàmì àbílẹ̀ máa kọ́ ànà ọjọ́ ọ̀nàbà máa jùdọ ọjọ́ máa jùdọ ọjọ́ fàíbìbìrì mọ́jọ́ ẹ̀ọ̀nàmà ẹ̀sọ̀rọ̀ lóòrùn àmẹ́bà àmẹ́yà máa ní jẹ wọn kálòkù sí ti fẹ́ dáná ní ọmọdé ọjọ́ ká ọjọ́ méjì kàjé yìí ọdọ́ bọ́ ọlọ́pẹ̀ẹ́ bá sí ìlú ẹ̀yìn وقل للإنسان عدوا مبينا وكل عبادي الله تعالى كظمه كذا عدوي والدي كذا عدوي wàtíwáàdì kàzáàmàdúnmí wẹ́pẹ̀ ẹgbọ́kúgbò wàtíwáàdì ẹwọ́n lè sí ní ẹ̀ṣẹ̀wò kàzáàmàdúnmí wẹ́pẹ̀ ẹ̀nàmọ́mọ́ kàzáàmàdúnmí fámílì ẹgbàmájá kàzáàmàdúnmí yẹ̀gbóòlù lè fi yẹ àtẹ̀ kọ̀rọ̀ ayé ìjẹ̀mọ̀ náà kàfàmì èmi ìrẹ́rì aláwọ̀bọ́dà tọ́lá ní sallallahu alaihi wasallam àyà àmúrọ̀ ìbádàrú alìmìnì irú kí mọ́dá kí ìdọ̀dà náà máa dùn àbíkù máa di ìmáàlì àyẹ̀kúlú kí mọ̀kànlọ́sí yíò kọ̀lá dùnkù máa yáta lùkù kwalẹ̀fẹ́ òwà pàrùmọ̀lẹ́ tó dẹ̀wò ìdálẹ́gbẹ́ pàrùn dáríkà màmá tàbálẹ̀ lẹ́gbà mẹ́zàmà ṣe ìbọ̀lù mẹ́lẹ́mù tákìlì àbáyẹ̀ mọ́ọ̀lù àìdẹ̀ Ẹgbàdúkù náà kọ̀lá ló wó ẹwú kọlẹ̀ ìbọ̀ òmákọ̀lẹ̀ yọ ìdẹ́ gbogbo ọ̀làlẹ́ bùnátà gbogbo èyí agbọ́ ẹgbàlódé èyí agbọ́ olùkú èyí ọ̀dọ́ lẹ́zàmà ṣe tọ́ọ̀nù lẹ́yìnàmù ẹni inú ṣe tọ́ọ̀nà yẹn zẹ́bú bẹ́yìnàmù ebìlì yà á mọ́ òwe àpọ̀lẹ̀ fi ìlú kọ́lọ̀lẹ̀ وهم الشر والمخاصمة والمقاتلة تقي قولين إليا أجيج إليا إليه أنا رأسين إن الشيطان كان الإنسان عدوا مبين إبليس أنا رأوا لإلي إليه بسيوه تروغل لنا عليه صلى الله عليه وسلم mẹ́kọ̀ọ́lá mẹ́kọ̀ọ́lá mẹ́kọ̀ọ́lá mẹ́kọ̀ọ́lá mẹ́kọ̀ọ́lá mẹ́kọ̀ọ́lá mẹ́kọ̀ọ́lá ó yí ọ̀làwẹ́ ìjẹ̀fẹ́rẹ́ tó já ní ò ọ̀nà tí ní múdà jẹ́rẹ́ lẹ́ka agbọ́lẹ̀ bá ní ẹwọ́n ti dé ìdí ní ti di ojímọ̀nà bọ̀tẹ́ ẹwọ́n ní kò ágàgẹ́gẹ́ tí yíjí ní kòrò ní ìlú ìbí ní ìdá ojú ọ̀là lẹ́ka lọ́dún ẹ̀lígbó ẹ̀ka ó nà ní iye níwọ̀ iye níwọ̀ ìdílé ìgbà ní ọ̀là lẹ́yìn àìsí lẹ́

wai koma ya kada ma ba da yi ina ce ba na yanzu gudaina eh yanzu gudaina mu yanzu gudaina mu ibili ya bala da yi ba ɗau zai shafi su masu rama yi su ɗau du kishe wa kariya ina dun ki ne yi gudu ma ne ke shi yi ɗabar tayo a babu ɗabar tayo na babu da ki ne ma da gudu ya rafi shi ina ɗabar tayo ọ̀bẹ ẹgbẹ̀lẹ̀ta ẹni masínì ẹgbẹ̀lẹ̀ta ẹni mọ́tò ẹgbẹ̀lẹ̀ta ẹni ó rí ilé ẹti dábẹ̀rẹ̀ ya ìgbómọ́ ẹgbẹ̀lẹ̀ta ẹni ẹwọ̀n ọmọ bẹ̀rẹ̀ lọ́mọ nílùú ya ẹ̀rọ ọmọjàkàdọ́ ẹlùwọ̀n owó kúmíṣíà ẹwọ̀n bẹ̀rẹ̀ lọ́mọ ẹ̀rọ rẹ̀ ẹlẹ́dí àkọ́ ìyàgbọ́sílò ẹlẹ́dí àti ìyàgbọ́sílò àdíkì sallallahu alaihi wasallama àdíkì Abdurrazzaq ní àdíkì Abu Hurairah inú láì ṣìrọ́ ní àhádùkù ìlà àríyí bìsìlá ẹwọ̀n àyàyẹ́lú bọ́m ẹgbẹ̀ ọ̀pọ̀sáàgbẹ̀ ọ̀bẹ ọ̀pọ̀dà lọ́gbẹ̀ ẹlẹ́dú ìdùn فإنه لا يبغي أحدكم الآن الشيطان أن ينزع في يده إن إبليس من يجعله لم هو ويقع في حفرة من النار لكن أبي أن يمر هنا إبليس مولى أو كذلك إبليس يوم هو إبا إبا سبحانه يوم يتكلم كبرنا ثم ثم يليه. Alaikum. Tolong kan lelaki.

àlejò àlejò ẹ̀fọn ní ìsìnkú gbogbo ilẹ̀ ọ̀la tí ó mẹ́ ìmẹ̀jẹ̀ aka òwe kàtàtẹ̀ òun kàtọ́gàrẹ̀ òwe kàtàtẹ̀ òun kàtọ́gàrẹ̀ ní ọ̀nà ìgbóṣò àmà abẹ̀jẹ̀ agbógbó ní mẹ́ẹ̀dẹ̀ ẹ́ abẹ̀jẹ̀ àjẹ́ agbógbó ní mẹ́ẹ̀dẹ̀ ẹ̀lábọ̀ ní ìrẹ́rì ọ̀la ìmọ̀ àtẹ́tù ìdálẹ̀ ìrẹ́rẹ̀ ìrọ́jọ àtẹ́ni gbogbo àgbógbó ní ẹ̀ ó lè báyà gbogbo ní ìbàdàn gbogbo ní ilẹ̀ ìjàkúrú mẹ́ni kí kọ́ nílà ẹ̀ka ìlú kí a ló kó ìṣẹ́kọ̀ọ́ mẹ́kútù ẹ̀hẹ́ orí ìrò lọ́wọ́ tó ìṣẹ́kọ̀ọ́ ọ̀lẹ́gbẹ̀ ẹ̀ka ìlú ẹ̀mdà àti ní ọ̀làkùnlúkú ẹ̀ lákàrẹ̀ wẹ̀nàbí tó wù mí òmìnàbí tó wù èyí ẹni ẹjì bí inú kákù họla họla omínú èdè tó kẹta ọmọ náà tàbí àtíníkà àtẹ́ẹ̀hà ẹgbà àkàmú lọ́dẹ àmúrìlù mọ́tàkì àti àmúlọ́dẹ àmúhàdùkú di olú ọ̀dára lè ọ̀gàtí ẹ̀yà lórí ọ̀gàtí ẹ̀yà lórí màkínú ní màkínú kàtẹ́ ẹ̀bí tó wẹ́ màá jọ parí lè orílẹ̀-èdè pàkújá gárí kálùmẹ́jọ lè má jọ rẹ̀ nílé ẹni gbogbo àlàyé lórí ẹni ẹ̀fẹ́ ìjàkàgbà ilé àkọ́ọ̀dà ìlú ìlú mẹ́rin ẹgbọ́dẹ̀ ọ̀làtọ́mọ̀ ẹ̀wùjẹ́ ajé wọ̀rọ̀ ajánìta lè gúgú alùjẹ̀ fọ̀làgbẹ̀lẹ́yìn ṣe òṣèlẹ̀ tó má lọ́wọ́ bí àbà mọ́tàbọ̀ta tó má dọ́mọrú kì í ẹ̀wùn ìlọ́wọ́sàdó kì í nàyẹ ìkápẹ́kẹ́ ẹ̀mú pàríwà máa ọ̀fẹ́dọ̀ òrùjálẹ̀ ọ̀lágbà kọ́lá

èyàn ọ̀dé lẹ́ta ọ̀lá lè múlò ẹ̀rù kàdébì káwọn lẹ́rù sallallahu alaihi wasallam ilẹ̀ alìmúsílímù akùnlùmù láyé olúmùhù wà láyé olúmùhù àtẹ́kùwà ààrùnà ẹ̀ṣẹ́ àkà ọkàdà ní ọ̀lá ẹ̀ẹ́kà kàkàkàdà ọdún sí ẹ̀ẹ́kà ní كان الإنسان عدوا مبينا إذيبا إن والله نعيد في دين شيء لو نبارك ربكم أعلم بكم إن يتأذر عنكم أن يتعذبكم وما وما عليهم وربك وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين ربكم أعلم بكم ọjọ́ mẹ́rin ohun mẹ́ni ohun mọ́lẹ́dẹ́ fún ẹṣẹ́ kiri àmì àmúlẹ̀ mẹ́yẹ ṣàkíkú ní oṣù mẹ́lẹ́gáyá wọ́n mẹ́lá ìṣàkíkú ẹlẹ́gbẹ̀ títọ̀ sọ́nà ẹlẹ́gbẹ̀ má títọ̀ sọ́nà aláwọ̀má títì ìyẹn ṣáà yàrá àmàkù ìrọ̀jẹ́ ojú iye ju mọ̀mìnà lé bí ayíwọ̀ pẹ́kọ̀kún èé ìlàfà áti bí ayíwọ̀ pẹ́kọ̀kún ìlàfà áti àwọn èèyàn ṣe àìbájúdọ̀kù tí àwọn ilé bí àbájá àbájú mẹ́ ipò jẹ́ omi tó kù lápọ̀ làgbọ́nà èyí mẹ́rin tí ọkọ̀ agbẹ́lẹ̀ dị ìmẹ́rin tí agbẹ́lẹ̀ mẹ́nọ́yà agbẹ́lẹ̀ mẹ́kí àbọ̀mọ́dún agbẹ́lẹ̀ mẹ́kí máa máa ṣe ọ̀dà àà àti kọ́lẹ̀ ẹ̀rọ

dọ́kà ẹ̀bẹ̀ ní ìtìjú ojú ojú pàrẹ̀ lẹ́yìn lọ́mọ ẹ̀sẹ̀ ẹni ẹ̀dún kẹrùn lórí ẹ̀sẹ̀ wọn kẹ́ lẹ́pẹ̀ abòkóbi àkà àbí anẹta pàálàlì lórí ìbí àrẹ̀ àkùnmáyé àmúrú ọmọ ìdókòwò mẹ́rídà ìgbọ́dọ̀ yóò náà wá gbá kàmá lọ́kàdà màjílé ma kóró ìrẹ́kùnmá ìnàbọ́kù máa mú àmáwò olímọ̀wó odé olóyẹ́ Ha ayẹ́dẹ́ báwo olímọ̀ ọdún ha èèyàn ayẹ́dẹ́ òǹfà bùdá láyé ábìsì ilẹ̀ máa dìlọ yóò buhari egbò ẹ̀rùn òǹkọjá aláyé lọ́wọ́ ya ha ربكم أعلم بكم أي بمن يستحق إيه للهداية من يستحق منكم الهداية ومن لا يستحق الله أعلم أجو ملك تكرتنا وملك ما تكرتنا وما أرسلناك عليهم وكيلا أكو عليك كتب الأمر بسيب يوما كما نتقرما إلى في عالم المال من شاكل الشيء ọ̀rọ̀bùkà ààrẹ̀mù ọjọ́ ẹ̀ṣì ma bìnú fi tẹ̀máwáàtì àbẹ́kì ló yálè wọ́n láti fàálẹ̀ ọlọ́mà ohun makilẹ̀ wọ́lọ̀kọ́dẹ̀ fọ̀dọ́lná bábọn lẹ̀bí yìí na àlàbà àmá kùlẹ̀dù náà máa lébi ka ó yá máa lébi òmúnẹ̀ abánẹbáwá bá àmá níbi ojú ọmọ tó bá wọ́n lọ́wọ́ yẹ́ sókè sí màjìdíràn máa jókà

ẹrẹ̀rẹ̀ lẹ́mí nẹ́gbẹ̀dẹ́ ó ṣẹ́ùkì dúró ẹ̀wẹ̀ o nẹ́gbẹ̀dẹ́ ẹ̀mà ṣẹ́ùkì tọ́báwẹ̀ ẹ̀mà ṣẹ́ùkì bíbí ẹ̀mà wọ́n kò gbogbo abájọ́ yìí ṣẹ́ùkì àpàdó tí mo lò yàrá ìyàmí abájọ́ yìí pàtó ẹgbọ̀ mi tó gbogbo ìdókè wákì àrọ̀ láti ìdí tápá wọ́n máa ṣe mi màtẹ́ nílẹ̀ tó wà lọ́rọ̀ irú omi ẹgbà máa dọ́ sábùdà àtọ̀ màṣí ẹlẹ́ka àdọ́mọ gbogbo máa ti sábùdà wá sí ìlú

kúrò ní ayé àtúntò síri úlẹ̀kílẹ̀ rẹ̀ yọ́mọ̀ rẹ̀ àdìwúyí úlẹ̀kílẹ̀ rẹ̀ yọ́mọ̀ rẹ̀ àdìwúyí ọgùn àti ìlú ọgùn àti dàjá imagine abúgbà púpọ̀ màdọ́ ti kárò ṣe ń tẹ̀kí brigade kẹlú ti bẹ̀rẹ̀ mẹ́à kẹkú brigade ti bẹ̀rẹ̀ mẹ́à òlà àbú brigade ti bẹ̀rẹ̀ mẹ́à ìdábẹ̀ ní káàkiri tọ́kọ̀lù kàlẹ̀ fọ́dẹ̀ Ìyájúlé lọ́rọ̀, ilé kéjúlé. Tákù ẹ̀tọ́ orí bàtà, ẹnkúra, kòkè yí bàtà àbẹ̀tẹ́ èyí ẹnkúra tákẹ̀ tánẹ̀dá, ẹkò tánà ọmọ ìdàrí wọ́n kò túnmọ̀ tòun rẹ̀. Mọ́tò yé

ẹgbẹ́ ní kà wọ́n dé òun máa kàró ayárí kátúbá ní ilẹ̀ nàrú ní ayẹ́bọ̀ kàtúrí ẹni kàtúbá kò máa bọ̀rọ̀ alẹ́ yẹ́ ìlú òun alẹ́ yẹ́ ìlú òun àti ìdíyà púpọ̀ màtúwájú máa pọ̀ lórí ìpapọ̀lẹ́ pàpọ̀lọ́ tẹ́ pàpọ̀lọ́ jìdá pàpọ̀lẹ́ yìí pàpọ̀lẹ́ yìí ọlẹ́wọ̀n máa kàró ìdíyà mẹ́lá kọ̀rọ̀ alọ́lá alọ́lá ìgbàdúrú kẹ́kẹ́ abẹ́jọ́ ẹ̀mẹ́lá kọ̀rọ̀ alọ́lá alọ́lá ìkéjì àríyí òun ní ẹgbàrá kò mú ìyá alọ́lá ọ̀làdù ọlákọ́lọ̀wọ̀ ẹ́ ọ̀làdù ọlákọ́lọ̀wọ̀ ọ̀lọ̀wọ̀ lẹ́rẹ̀ ẹgbẹ̀gbẹ̀ ọwọ́ ti ọ̀rọ̀ máwọ̀ kàfẹ́ ọwọ́ ìdí ọ̀rọ̀ ẹ̀ẹ́tọ̀ àmọ́mí àìwọ̀kúdárù ìkàbá wọ́n ti fi yàbàtà màrà mẹ́dàgbà wọ́n máa rí ìyàbàtà rí ẹkùn èèwà ayápá lè fẹ́ kàgbọ́n lẹ́rí irú ẹ̀mọ́ lè jẹ́ ní alùkọ̀lọ́ ọjọ́ dẹ́rẹ̀ ikú bókà túbẹ̀ kéèkì kẹ́yà bọ́ọ̀lá yìí ẹ̀mìdẹ̀lì ìlú àdúmálì lọ́tọ́bọ̀lọ́lá

yendo koda ma debi ko yo to na ma pa kusaka ngo yo kuma tibi yi ningi ne to bo ko so ma mani ki dola ma ko kwali muhammadu sallallahu alaihi wasallam on yi ne ma da kin asali bin sabi yemi ni go ile ojo sahi muhammadu sallallahu alaihi wasallam ba ma o ga ni bi dokumaola ni bi kaba ngo tu do ko ni ti mo ti cheka iwọ tí bẹ̀kọ́ lẹ́jọ́ ọ̀lẹ́lẹ́ ó jẹ́ wà ní àmìkébà tí bẹ̀kọ́ lẹ́jọ́ kàrí ẹlẹ́kọ́ ọjọ́ módú ìmódé òkọ̀dá orúkọ ọjọ́ ajé ọjọ́ módú lẹ́kọ̀dá ìwọ́n módú ìṣàlẹ́dìrí wọ̀gọ́mà إذ قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله فذو أرش محمود وهذا محمد ọjọ́ ìdá láàrẹ̀ sí òun ṣe ìwọ́dún magbínú alìbí àwọn ìlú amọ́dù magbínú alìbí lẹ́sọ̀lá alìsọ́làmà wẹ́ ẹ̀lẹ́gẹ́dẹ́ yìí ní ìjẹ̀rọ̀lẹ̀ nìyí tó a ní

torú ọfẹ́ lú kọjọ́ gbùnẹ́gẹ́ ló ìlẹ̀gà ọfẹ́ kọjá lẹ́lẹ̀ lẹ́mọ́lú ọfẹ́ lú kọjọ́ gbùnẹ́gẹ́ lú ìlẹ̀gà ọfẹ́ kọjá lẹ́mọ́lú ẹ̀gà ọfẹ́ lẹ́yìn má tẹ́kù ẹ̀kọ́ ọfẹ́ sábàmì ẹ̀ṣàjọba abájẹ́kẹ̀ gáwé ní ẹ̀ka bá bọ̀nà máa pàdé ilé àpàdé ilé àpàdé ilé àpàdé máa lè ẹni kàkiri ilé máa dọ́gbọ́gbọ̀ ní máa ọ̀fẹ́ lápàdọ̀ ó gbọ̀nà máa bọ̀dá abájọ yìí kájọ káyẹ jù ní abájọ yìí kòlùmọ́bù dá abájọ yìí ẹgbẹ́ apá ọgbọ́n dáàbò lè máa ogbó ogbó ogbó ogbó ogbó ti ìyí mú lé lára ogbó ìdáwó

òṣìṣọ́gbò kòmádòrò ṣẹ́kàtí 2,000 naira kòmára ó yàbùlọ yẹba ẹ̀gà òṣìṣọ́gbò kòmádò ọgẹ́lẹ̀ àmà níbi pákó ìmẹ̀gà ìkọ ọjọ́ ṣe mú máa ẹ̀gà rẹ̀ ọ̀fẹ́ àmà ẹ̀gà rẹ̀ lẹ́pa kó ṣáká ọjọ́ ọkọ̀ ọmọ ìfúnmadé Muhammad hawa kulla najadi ilil wara wa jalalati wa ja'a bi èmi ni àwa kúlà méjèèjì ẹun dúkì ẹnu òjì máa ń ṣe anẹ́bì ìwúkọ̀ ọmá lílé wọ̀dá òjì máa dúkù máa sí ẹ̀gà ìrìnlẹ̀ màmúnẹ́lì ẹ̀gà ìrìnlẹ̀ màmúnẹ́lì kùmàkúnlà bá dé bìí ọgọ́dún pàkútákà àti mọ̀mọ́dù ọmá òun ti tẹ̀lé wọ̀já à bí ayatin mahatkula kàlẹ́tì ukola duk matita ka bibili e bazabena nabi adam e bazabena kọladúkù ma kàdì ní ọ̀sákàdà yìí wọ̀já àti ayáti alébì máa ya yóò wúwa ma hàkúnlà kọ̀ọ̀lẹ́sì ọwọ́dá àmú kọ̀ọ̀lẹ́ pàtàkì yìí ma fa ìyí ni a bá jọ yìí kùránì àmúnà a bá sí kùránì àmúnà alẹ́lọ́ Àwọn akàtàmú àlúmà níbi bá, òjìmọ̀lẹ́yìn ó tàbí rẹ̀ ẹgbọ́n máa lè mẹ́ta akọ̀lá ilẹ̀ wọ̀límúlá wàbíjúlá abúgbì ìdúmẹ́lì ìkìhì ebi bó òyí máa ká dún lẹ́bà òyí máa nẹ́yìn yàtàrú òyí máa nẹ́yìn yàtàrádù ọgàbí ọmọ ìwọ ọgọ́gọ́lọ̀ dá

lítàrí wọn bí lẹ́yìn wọ́n yóò sí because ṣẹ̀ríà yá níbi musa ọ̀rọ̀ alùlù yíma àtàníbi dáúdà àtàníbi isa òdí àníbi musa ramawa mádọ̀ wọ́n dà túkọ yóò dá náà ọlọ́dà yá àti orí alọ́jọ́ kàkà màkìlì tó sákàdà tó kọjọ́ kàkà náà dúró máa yé ìmọ̀ alùkiri máa dúró lójú sákàdà kò máa lágbá kábàkìlì ọ̀làdà

أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا الله أكبر Allahu ta'ala ni rabbukum eh kulida ulazina da'awtu min dunihi ini kawo maka gani amẹ́wọ̀n múlẹ̀ kùmẹ́ tó yẹ nǹkan kó máa tí ọjọ́ ìgbójú ọjọ́ aláàbùfí káàkiri máa pàdé àmì ọlẹ́ pẹ̀lá ẹ̀kì fún àtẹ́sọ̀ ma ángún máa lù páyó kù máa kàyà kẹ̀kẹ̀rù mẹ́tẹ́lú máa lù páyó kù máa kàyà kẹ̀kẹ̀rù mẹ́tẹ́lú wọ̀lá àwílá máa lè fi gbígbà àkàrà ìdà mẹ́tẹ́lẹ́ máa lè fi mẹ́tẹ́ papó ní máa lè fi kí ọ̀rọ̀ mẹ́tẹ́fẹ́ òun ṣàbúrú ẹmọ́lẹ̀ ẹni tí ọ̀bà ta ọ̀rọ̀ olùlúbà ẹni òmìnira ẹgbàdúkẹ̀ ọba ẹfà ohun ẹgbàdúkẹ̀ wa ìyá ni ọba ẹwà kàgìlì teelụ ala ba idemom ine nkwumake irogelele ọjọ́ àti ní kàwọn máa kó máa dọ́ àmẹ́wò múlẹ̀ kà máa dọ́ ìlú ní oúnjẹ́ rẹ̀ máa dọ́ káàkù fọláyé mú fún ẹ̀kẹ́sọ̀ ọdún àwọn ọmọdé àmì ìwìlà òwe ti lè gúdú mẹ́rẹ̀ ìjẹ́jọ́ dọ́kà ìyáṣìlè pàdọ̀ dọ́kà òkúta adọ́jọ́ ìṣòwà òlùkà jẹ́ ọ̀gáta ó yá ṣòwà òlùkà jẹ́ alẹ́ta sí àwọ̀wà òkúta ìwá ó yá ṣòwà òlùkà ìnádọ́jọ́ kàdọ́mọ́ kìí ìdókìí ìyáṣàdùhá adọ́

kúkọ́lọ̀ wá sí ní ohun ẹ máa rí kọlọ́nù ọ̀tún kọ́lọ̀ lẹ́wọ̀ ayá nílẹ̀ ẹ̀rùkẹ́ wọ́n kọ́ yẹ́lẹ̀ ẹlẹ́bí àmẹ́wàá wọ́n yóò ọ̀la ẹ̀ àti ẹ̀mùkún ẹ̀ náà báyìí wẹ́ẹ̀lì dúnyí iná kàmẹ́kọ̀gbà ìlú ẹ̀ jẹ́rọ̀ ọ̀rọ̀ bàbá lẹ̀kẹ́rẹ̀ iná kàmẹ́kọ̀gbà ìlú ẹ̀ lójú méjì bàbá ẹlẹ́lẹ́ ẹ̀wọ̀n ilẹ̀ ẹ̀kọ́

ọmọkẹ́lẹ̀ olébẹ̀lẹ́ ìgbò kàbá ma ń ọdún ẹ̀rùn òye dáhùn kò kíṣọ̀nù ma ń ọdún ẹ̀rùn òye ma ń ọgbọ́n òkú sí ìrúkà ìlọ́jì dáhùn mọ̀tọ̀ ọjọ́ ìlẹ̀kú ìlẹ̀kú inú kàgá ti tẹ́jẹ́ òjò àwọn kàgá lẹ́ti tẹ́jẹ́ òjò àwọn ọjọ́ ìkú tákà ní àmì ìdọ́mù katika kama ndoa matokeo ni ami ndoa matokeo kwa unagalele ma duru ma ya Germany ndio mama ma hivi pakosa kama ndoa saka mi ndoa o ma wa do kagai o ma wa do kaga ni kwa baba kwa baba ya do kaga ya de ya de kidini ya mi ndoa kidini ewùdó lẹ́tàkì ìjọ́kàtẹ́ àmìlọ́lẹ́ àtàwà ti di wẹ́ àmàtàkàbà àmàtàmàtàmà ìjọlọ́kà tí wẹ́ àrùsùkò pàtẹ́lú ilẹ̀ ẹ̀rẹ̀ àmà ẹ̀kàlẹ́ lẹ́gàgẹ́gẹ́ ìpàdókè àtọ̀ ọjẹ́ ìbúrí kájẹ́tọ̀ ọ̀lú lákàtẹ́ ẹ̀kọ́ àwọn ẹ̀sábà búrí kájẹ́tọ̀ ọ̀lú Ugo kama ju ami uwewa ewo ewo na yama amalu zamali upande hata ili kuwe kama lojivi kwa ile na baba ndio akatele kwa wana wanafunzi kwa sababu wao baba ndio ni kamali hadi hivi rama turu wani kwa yaani kukaraju yaani kuwazi yaani kukaraju taka nchini rama huyu haraka na bado wale ya meli to atakaye ni kukukaa kwa yeye kukukaa kwa yeye ukwu omushi ya tọ̀wọ̀ ma mú dàdọ̀ náà gbàgbé ìgbè gbàgbìsọ̀ tó ẹ̀ máa tójú ní ọ̀wọ̀ sí ẹ̀nà ọ̀ àbájìyẹ̀rú rẹ̀ o àbájìyẹ̀rú rẹ̀ ká ẹfà tákí máa pè pàtíwó ìnẹ̀wúnkà máa jẹ́ àti ẹ̀rẹ́ ìyàjẹ́ akúdàbà tó lọ́ ma abu ma ja tsaduwa abu dule ibe bu kele ma ja kama tsaduwa adu ala kama ma shi ina be be ma ba upo ya ni je wo ya ba upo ya ni je wo ya ba e ba alqur'ani ogo ma pe bu ma tsaduwa yi o ma ko ya ni ta ba ko o ji qur'ani le ma wa ni qur'ani ma du ma wu ji Ìrìnlẹ̀ ìgbàdì tó kàtà yìí, máa ní ilẹ̀ ilé máa tó ha máa ń kàbùlẹ̀. Ọ́dà kà máa jẹun náà bàdọ́. Ìnàbẹ́ ẹ̀kọ́ ìwò máa alùpùránì gidẹ̀ máa kà máa tó kàkà sí alẹ́ bí jíìpù ẹ̀kọ́ ìwé ọ̀dà sí ìṣẹ̀lẹ̀. Alùpùránì lẹ́nu máa ń dá sí ìṣẹ̀lẹ̀. Ẹ̀gbà tó kù máa tó lè lójú láti ní ẹ̀kẹ́ ọdún máa, máa ìgbòsí ìgalẹ́ máa máa máa wọ̀ làkà, máa kó

àbíyẹ́ náà ní olú olóòrùn àwọn ẹ̀hà àkàyọ ilé mẹ́tàkù àpàlù yà ní láti kùrà lè lọ́wọ́ abẹ́gọ́ àbíyẹnú ẹ̀dùn ṣekú yìí wọ́n wọ́n wà rẹ̀ kàkẹ́ jàjẹ̀rù wà ní ṣekú ẹ̀ṣọ́ wọ́n má dàbíyẹnú ṣekú tó àbíyẹnú yẹlẹ̀ àgbà wọ́n mawaka mulela mawaka mulela ameenda ulaika yad'una ibile bakwa denu mule yabtaguna ila rabbihim alwasila ewe kama lola utako mamerojo na mawazili ayyuhum aqrab ene darajat lihima watene lola wakara bojo ika ni jitu ni merojo teni kwa lola mbili Bidi bebele mo de makamati ama ìrìn àmá ti dúdú kẹ́lẹ̀kẹ́ ìdàmà bẹ́rọ́jọ́ wẹ́pọ̀ ó dé ìhà ẹ̀lẹ̀ àmì bẹ́rọ́jọ́ pé for example ohun ẹ̀rù bí ní ọlá abájọ iná mú ìkóngólí ẹmú ìkóngólí ó ní ìdílé kẹ́dà ẹ̀kọ́ ọgbọ́ orí kẹ́kọ̀ọ́lá kẹ̀kẹ̀kẹ́ kọ̀ọ́lá wọ́n

ọ̀làlẹ́ òwe àtúrà àbúrúkà òun ètò ẹ̀mẹ́ òdíyọlẹ́ ẹ̀kàwé òbúkọ òbúkọ ábígàlà ọ̀lẹ́kùn ẹ̀kàgídé òbúkọ agbọ́ tọ́ ẹ̀nà agbọ́ ẹlẹ́kẹ̀ akọ́làgídé ìtọ́jọ́ ẹmùrùkà rọ́jọ́ ẹwọ̀n ìṣẹ̀ka ẹwẹ̀ ẹ̀dọ̀ àmẹ́lọ́

mẹ́gbọ́ ìbàdàmì àti sẹ́lẹ̀sẹ́lẹ̀ àmàkàkẹ́ ó lè ti tẹ́lẹ̀ ka ìmú káwọn lè nílẹ̀ wọn tó ń káṣẹ́ ìlú ìlú tọ́ ó lè yé ní òwe òkolo là tẹ́lẹ̀ ka ẹ̀dẹ̀ kolo kẹ́ẹ̀dẹ̀ ẹwọ ìjẹ̀tàmì ẹ̀dẹ̀ yìí bàbá kó sáka yá mẹ́kẹ́ ku máa ń ọkú òun wọn mú yí ló wọ́n kó yálẹ̀ yà

òkè oúnjẹ àdùkùlẹ̀ alọ́sọ́pìdà àti lórí ilé-ìṣẹ́ ọmọ ayá ìrìn pọ́ ẹ̀rọ ẹ̀rọ ma kìdẹ́ lè lè ní kàrí màá jí dáàrù má jìnà ó ma rẹ̀ rúrù ṣogẹ́lẹ̀ máa ti tẹ̀lẹ̀ kaní ṣogẹ́lẹ̀ máa ti yẹ kaní ẹgbẹ́ mú ju wọ́n ní àjíwò pẹ̀lú dáàrù ṣe kò ní àjẹ́ mú dáàrù ìrẹ̀lẹ̀ lè rí ìrìn àtà ní ìdíyọ́lá tẹ́lẹ̀ gbàfẹ́ mọ́ òkúrú ilé ayé ayé ogologo àwọn ẹ̀ẹ́dẹ́ gẹ̀ẹ́rẹ̀ ẹ̀wọ̀n ìjáde bí wọ́n bá gbẹ̀kọ́ ní ẹ̀ẹ́dẹ́ okúrú kìkí ẹmàjà kí làwọn mẹ́lá tábùlẹ̀ ìjàmàbọ̀ ọmọ gbogbo yìí òkúrú lẹ́nu hàbìsù mẹ́ẹ̀ẹ́ tábùlẹ̀ ìṣẹ̀yẹ̀ká ẹ̀ òkúrú lẹ́nu ìdúmà tákẹ́ ọgbọ̀n ẹ̀rẹ̀ bá làkíní ó dá òkúrú mẹ́dúwà bú ẹ̀

kí ní lákàwà tó ní wẹ́wọ́ lù mí lẹ́nu yẹ́ tó mẹ́ má gbà ìtọ́jú wà yẹ́ àìkọ́ màdó ẹ̀rù yẹ́ wà àkàrà wò tó fẹ́ lọ́jẹ̀ká ní tó enigide mo ha gama ti jaduwa ke a kilo lóbi sùúrù lẹ́ti bèbè ẹ̀kọ́ ẹ̀ anigide jaduwa gama adé mo ha ó lóbi bèbè lẹ́ti bèbè àdúrà lọ́mọ mẹ́wọ̀ tí ọmọ adé gbogbo yọmọ àdúrà sí gbẹwọ yorùbá rẹ ya gama ti jaduwa gama ti ilẹ̀ gbẹwọ yorùbá rẹ

يرجون رحمتهم ما يرجون ما يرجون عديان بهم الوجوه ويخافون عذابه يؤمرون فجابهم yes that ibada is of la tatimu ibadatu illa bil khawfi wa raja that ibada is of chiri keru ko yona tike aru kejulo ṣe ń kó nà á tó pọ̀ ọjọ́ lákẹ̀ẹ́lẹ́lẹ́lẹ́ ará ìlúfẹ́ ọjọ́ bá tẹ́lẹ̀ lẹ́nu ọ̀dọ̀rọ̀já ẹmúdà lè ṣe ń kó nà lókéjú lójú ní ọjọ́ yùmbá yìí lẹ́wọ̀n máa dọ́nẹ̀ wáàlẹ̀ òyà jẹun alàtọ̀ òyà yẹ́ àtàmọ́ ìkọjá tẹ́lẹ̀ ẹ̀bà gíní ẹ̀bẹ́ ikú òun yá pẹ̀sí èdò lẹ̀ torí kí yá àtàmọ́ ìkọjá tẹ́lẹ̀ rọ̀gẹ́rẹ́lẹ́ àbí kùmàtúkọ̀ ọjọ́ kùmàánọ́ nìkí ilé ìlú ọjọ́ àbílẹ̀ àmàṣìkò kùmàánà àwọn ọmọ yìí kìí rẹ̀ ẹ̀rùn tó gbàrùn tó ilẹ̀ àzábà rọ̀ bí kàkà nà mọ̀nàdúrọ àzábà ọjọ́ bá ẹ̀rùn kùmàánà àwọn ọmọ نؤمن أعطيه بالقيامة أو معذبون عذابا شديدا كان ذلك للكتاب مسطورا وإن الله تعالى يقول إن يقولوا kìdíje òkàtọ́ làwọn jáde ní ìlànà àdùnmọ́ ìlẹ̀kùn àti ẹ̀kà ẹ̀rẹ̀ lẹ́hàlá kọ́bílẹ̀ yóò mìí kìí àbàtàkọ́lù ìsàlájúwá ìwò kàlú ọmọdé ọjọ́ yá àlákà ẹlẹ́bímá ya lónìí tákójú ọ̀làríwá kádà zálika bil kitabi ọ̀là àwọn mọ̀ázìbú ha àzába ṣẹ̀dídẹ̀ ipò ọjọ́ máa àlákà ní máa zába dó máa zába ẹ̀wọ́jì ìsẹ́bẹ̀bẹ̀ ìlúbi ní mọ́kànlá yàwó tó dáàdúwé máa fàáyà mistake máa kọ̀máṣe ìgbéni máa kọ̀máṣe ìrọ̀já kò máa ìpàlú ìwé kọjọ́ máa dáàdá máa iliyetaka hilo lengo lolote kwangu walilaba kana dhalika fil kitab shaqatani masduro shaqatani mtakala yani kana dhalika fil kitabi masduro wala le ije mtaka dai shaqatani kwa maana na ala wa kana ala nurja ila illa an jazza bil

وما منعنا أن تبوايبا أن نرسل بالآيات كما ودنا يكون شغري إلا سنمنا المنشد أن كذب بها الأول به به ما أمره to abuka ya mati ne ga yiku abu ma mai yi imam ya mati ne abu ma na alatin da yani sai ki hana ya bi duwai ba kama àbójà lẹ́bì tálẹ̀ ọba ra fún mí ohun àdún náà báyìí àbójà lẹ́bì tálẹ̀ ra fún mí àdún mọ́ láti ra fún mí máa wálẹ̀ lágbátaka ó yá ra fún mí wálẹ̀ báyìí ni sayid bin jubair báyìí da ní mọ́ṣíríkì àmá ṣúlì ẹgbàzámẹ̀ nàrí ìmáyìí ìlẹ́kà Eh, ama n'ebi gị wadọ gbe nwere ene e newayo inabebo ma abụ inabebo okwuta akpata okwuta onye oyi ọma ma adọdanwu obi agụ ihu ruru iboku ma adịghị ebi kwuda ji ama ka ma alebi na idukwu na ake ibiri na báyìí lè gbogbo òkúta kẹdàrùjẹ̀ lẹ́gbẹ́ yẹ́ ẹlẹ́tẹ̀ ọkọ̀ káàkiri ẹgbà nìyí ẹgbẹ́ ma ẹgbà ikú ma tí ni màkà ẹgbà ikú dàmúdọ̀ ọkọ̀ ẹni pọ́dù rọ̀bẹ́ta ayẹ kú nà lẹ́nà sọ̀fà dáhàbà kúwò sọ̀fà mẹ́rùwà sọ̀fà lẹ́ kúwò sọ̀fà kẹdàbò òkúta yìí kúwò lẹ́tẹ̀ ọkọ̀ ilẹ̀

fa'in shi ta an da fara da zai kwano shan gimu da imdan makala na zin zin kashe fa'in lamin minu na zana laga shan kuma mam da da imanu da amda gina gabawa mu yi da zai fada fa'in na hu laisa ba da rubutu da amẹ́nu ayé kúrò òwú ìmá wọ́rọ̀ màmá wọ́rọ̀ ọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ fún ara bọ̀ máa ti má fún ma kó lè rọ́yọ̀ nígbà àjábà wáhùn ọjọ́ àjẹ́mítọ̀ ṣẹ́ọ̀kẹ́ àti kíkọ́nà màkíkọ́nà kákọ́nà màkà ní ìgboro mákọ́nà màkà ẹ̀kọ́ sí torúkà àjábà ya onye nwoke dọbọnụ igwe akọla ya bụ onwe ji mma ya meta ka ahịa ya na nwoke mba n'oge obodo àmì àlúmà bàbá àádì nínú wọ́n gbá kàwọ́ ẹni wọ́n máa mẹ́lá àdáta wọ́n máa mẹ́lá àdá alòsílẹ̀ bí ayá sí ilá ń tẹ̀lẹ́bà bí àwọn ẹ̀kì hánà kàmá ẹ̀kì dákàmá gẹ̀lá ikú wá ní ṣíkàbí ní àbẹ́ ìgbélé ma ọ̀la lẹ́jọ́rọ̀ ẹ̀lúmí wàhátẹ̀rẹ̀ tẹ̀múrẹ̀ náàkọ̀ àbójá ní ìsáàlì wà ní ràkúrí ní náà ma ṣọ̀lọ́lẹ̀ mọ́bí ha ma ọlá máa ṣàlá sí sí ràkúrí jẹ́ ràkúrí ma ń dúpá ẹni tọ́ọ̀bù ma ọmọ 34 ó ma háyà ma jẹ́ máa ní ràkúrí pa wàmí ràkúrí dúpá ayé mú kàkàkà ní adúwáyé bá ìdùá mà àdùá kájú mọ̀ òkú yóò ẹ̀rọ ìtùkà adụ àdùá dúró kájú dịka ma ma òkú sí ma ma mọ̀rọ̀ ọjọ́ gbà ma mí dị rìn ẹ̀dì tákàtẹ̀rẹ̀ ayékọ́ ẹ̀lẹ́wọ̀n ìmáta alẹ́ àti وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ الرمي التي أردناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن وتقومهم فلا يزيدوه إلا طغيانا كبيرا الله أكبر الله أكبر wọ́n yìí kú náà lẹ́ka eré àìbàkàkà ń wà níbi tàbí ní ìnàrọ́bàkà àhàkọ̀bìnà ọjọ́ orú ẹ̀bá ìṣẹ̀làmú nẹ̀ dàkà ìṣẹ̀káàdù yàbò nẹ̀ pẹ́wù wó màáyùn ìṣòjọ́ wọ́n máa ga nàrú yẹlẹ̀ sí ara ìnáka ìgò yíkàdù ń wà níbi ìgbò ṣe yóò hòhò ìṣẹ́lò ìlà tó gẹ́ta àdìgbò ẹgbòdìrí kí ń bẹ fi sínà náà mọ̀. Bí ìgbò lẹ́dẹ́, olùká ìgbò láàkí ìgbúdọ̀ yẹ́lẹ̀lẹ̀, òun jùlẹ̀ gẹ̀lẹ̀ tọ́ ah, bẹ̀tìlúkìrì láti ló tẹ́ òjá nìyí. Ìlẹ̀lẹ́kìlẹ̀ ibá ọjọ́ àdìmí ẹgbà ikú àmúdùsù bìtínà ẹ̀kìbára àwọn àgbọ́lẹ̀ ó yí àwọn àwókè báyìí yí ìta ní bìkìnìkìlù lọ́gẹ́lẹ́lẹ́ ó yí lè máa mú pé ìgbógbé àmàdí ìmáàlì òjògé àgbàlú àádọ́mọ̀lù àádọ́mọ̀lù àmà ìdíkà tó bẹ̀ṣẹ̀ sí wọ̀ṣẹ́ jẹ́ rẹ̀ tàbí ó lẹ́ta pẹ̀lú àà máa yóò lí ó lí kàdọ́mọ́

akwimi yóò mẹ́wọ̀n lẹ́bi kwimi ilẹ̀ ìbàdànú nígbàtí ìbàdà pàtà ìdí tánà lẹ́tẹ́ ìnigi ọ̀nà fúnra ọ̀gẹ́rẹ̀ ló rà lẹ́ẹ̀lì ní rẹ̀ òbí ní ẹ̀fẹ̀tẹ̀ ní márùn-ún àti ní ìbàdà tó bẹ́lẹ̀lẹ́ ulẹ̀ kàkàkìlẹ̀ ìpìlẹ̀ bí i bìtìbìtì sí káàdébìtì àfúnà ọ̀lẹ̀lẹ́lẹ́ oli kuma na ma nwa bi tibiti na nga mọlẹ laba yọ oli lẹ ọjọ akinihi ewu na jẹ ili ina ha kẹkẹrẹ dẹm tafuruju. إنها إنا جعلناها إنا جعلنا فتنة للظالمين إنا كجرم تخرج في أرض الجحيم tara alikodoka emeli ilaja anaha mtani lizwalimi ini mamoli yalusijitina ngabe na wati tuduli lema oli kalike takhruju fi asli jahim

àwọn múgbà torú àálé yíwà lè já ní onídàdì omi onídàdì omi ìwọ̀n ogun ẹ̀wọ̀n olùpa ó lè 24 pa ẹ̀wọ̀n tó lílẹ̀ pa yà lómi ìlúkú ọjọ́ Allah tàbárẹ́kà wọ́ta ala máa dọ́kà kí ni tsunami àzábà ẹ́kìdẹ́kù máa dọ́kà kí tsunami àmì na na na na na from one country to another country ìyàmì wùpánu ìṣọ̀lá ìgbélénò ọ̀lẹ́ ìjú ayé 2004 ọ̀lẹ́ ayi ayé 2004 ọjọ́ jẹun ó jáde kó Indonesia ń lágbẹ̀rẹ̀ ájì ti fún ìṣàlẹ̀ fún rẹ̀ ebi ogun madu àti ájì ọmọ ogun lájálẹ̀ fún ẹ ogun gidé bí wò lẹ́yìn tó gaba rí a wó lè kíkẹ́ masalasi bí ó gidé masalasi masalasi dáko ẹlómi dání torí ẹ̀rẹ̀ kìí dání ma dọ́kọ̀ wá jẹ màkíní bí wò àmọ́ ní ẹ̀mà rátẹ́kọ̀ tó máa yẹ́ tọ́kọ̀ dọ́gbátágún ma wọ́ ẹ̀pọ̀ tó bá omi ìgbóhùn màdúró tó máa rá tẹ̀mátọ́lẹ́pẹ̀ tó dẹ̀wò apc kúkìrẹ́ yìí ọ̀rọ̀ kàfà ìwájà ẹgbà kùmáàkì sàlátù àwàbí kàmú náà yá kójú kalẹ̀ lọ́jọ́ kùmáàgọ́jọ́ ọgbà ẹgbà lọ́wọ́ mẹ́tẹ̀lẹ́ olóbìnrin máa kó sáàbò bàbá nìkú báyìí àbò màmá báyìí yájú màmá yájú máa ń jẹ́ tí omi lẹ́kùnmá sáàbò gbogbo àtọ̀dọ̀rọ̀ máa Allahu ya wago zahara al-fasadu fil barri wal bahri Allahu wago ma ya ali e wi du kuma ya ti ba musaka Allahu ali e do jo abo o jo je mu mi gide iguna o mi guna o se polo

ọjọ́ máa dára lè omi kí wọ́n jó omi omi awógbé omi parùkù náà omi lẹ́wọ́n náà wọ́n dá omi omi wọ́n ṣe lè ju tí ọ̀la ikú ìṣe ọkọ̀ kò kúta pẹ́lẹ̀ ẹjọ́ ìnà àkókò máa ti geography iná ìwádọ́ àti ní volcano ẹ́ òkúta ìtẹ́ẹ̀lẹ́ ìmúta bíbọ̀n volcanic eruption ohun àdọ́rọ̀ ọlọ́pùsùgbì àjábá kọjọ́ wọn lẹ́kàdẹ̀. ìmúta ọmọ àbílẹ̀ òkúta ilé ìdákòjá lè rí ìmúta bá jẹ́ bá ẹ̀bì pé òkúta mẹ́lẹ̀ ogún mẹ́lọ̀pọ̀ méjì ìrọ̀yọ́ èrò lẹ́mà pẹ̀lú agúmájú yà ti bọ́ọ̀bù yà ta agúmájú olùgbòrògbò rẹ̀ tó yà dá nà òmẹ̀má lè fi lómi lú mẹ́lẹ̀

ábìlì fún náà kórúkọ omi máa dúná kálọ́ ẹni tó ga ẹ̀yà ìbá ajọ́ tó lè gbọ́ ọ̀gá nàìjíríà ìbá dùn máa jí máa dì dákòmọ́ amẹ́fẹ́ wá láwáláwáláwá padà bí i ìrìnlẹ̀ pàmò ní abụrụka na ya na-ewu iyi oli ji ada ga-enwu iyi ahụrụta ya ẹ̀rùsìdé àjàkà náà jàmì ni onye ní kò ní máa tọ́ ọ̀nà àkú lé orí omi wà dágbèyà ọgbọ́dọ̀ القرآن قل ما نام عليه القرآن قل ما نام عليه القرآن لله ونشوني تقوم قل تقوم شوني كما نام ونشي يجاكني طلبها كأنه زهورت شياطين إن يرو توجو يا رب لا بوجي قل لي يريد أو ما أدري الله ما هو

olókẹ́lẹ́lẹ́ ilé ìdìmọ̀ aláàlùjì ihò kẹ ihò aláàjì ihò ìṣíá ihò àdúrí ọgẹ́lẹ́mọ̀ aláàlùjì ihò ní tí ọ̀tọ́ ṣe àmàrò adìmìlélógún ló ẹ̀wọ̀n ìdíkún náà ní ìrẹ̀lá ìfẹ́sí ìsìnkú adama òǹkàrí adẹ́bẹ̀ adama lẹ́ ohun àyẹ́ sánú sí ẹ̀ẹ̀dẹ̀múnẹ̀ ọ̀nà kan tó máa máa ẹ̀ẹ̀mí ìgbàlẹ́ ìgbàlẹ́ أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.